kàmúrí máa kẹ́ anybody máa gbàdúrà ká má pàdé ẹni tó yẹ pé in short eh, nǹkan tó gbé mi wá débi ni pé operation tí Fáyìn Benjamin tó tì mí sí operation kidnapping. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ẹ káàbọ̀ sójú wòran ti ìkànnì Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó fi Yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kanòjọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ yìí ti ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹjọ ọdún ẹgbàá ó lé okó okó náà lé mẹ́rin twenty twenty four látẹnu ṣèyí ìpàdé ọlá ṣáájú ẹgbẹ́ okó tó wà nínú ìròyìn náà àwọn mẹ́rin jálàsí àwọn mìíràn farapa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé lópòpónà márosẹ̀ èkó sílùú ìbàdàn yẹn nípínlẹ̀ ògùn àwọn ajínigbé ti jí ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ìsìnrú ìlú tá a mọ̀ sí NYSC ní ìpínlẹ̀ Akwa Ibom àti awakọ̀ rẹ̀ gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ ọdún pé kò sí òótọ́ olókan nínú pé ààrẹ Tinubu yọ̀ǹda owó tó tó bíi bílíọ̀nù lọ́nà ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín mẹ́wàá fún àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan obìnrin kan ló ṣubú lulẹ̀ tó sì dákúrú lọ rangbọ̀dàn lẹ́yìn tí ó pàdánù owó tí rẹ̀ tó bí ẹgbẹ̀rún lọ́nà ọ̀rìnlélúgba ó dín márùn-ún náírà two hundred and seventy five thousand naira lọ́jà olúùlú àbújá àwọn ẹlẹ́wọ̀nù lórílẹ̀‐èdè nàìjíríà ni yóò tún gùn lé ìfẹ̀hónú alágbára tí ó pọ̀ níye ní ọ̀la òde tí í ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹwàá oṣù kẹjọ àwọn afurasí ọmọlẹ́gbẹ́ òkùnkùn ṣekú pa ẹnìkan tó ń bójútó ilé ìtura kan ní ìpínlẹ̀ kwara wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ mìíràn lẹ́ẹ̀ máa gbọ́ nígbà tá a bá lọ sókè lọ́hùn tá a bá padà dé tá a máa mú ẹ̀kúnrẹ́rẹ́ náà wá fún yín àpàdàbọ̀. ọmọ ilégbìmọ̀ aṣojú-ṣòfin kan lórílẹ̀‐èdè wa nàìjíríà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn Wọlé Díyà ló ti jẹ́pọ̀ Olódùmarè lẹ́ni ọdún mẹ́tàlélọ́gọ́ta sixty three years Wọlé Díyà lẹ́ni tó jẹ́ àbúrò ọ̀gá iléeṣẹ́ elétò ààbò nílẹ̀ yìí tẹ́lẹ̀ rí lọ́kùnrin ni ó tún jẹ́ aṣòfin fún odidi sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó tó jẹ́ ìpè olódùmarè alámòjútó fọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ èkó ìyẹn olúwaṣeun ọ̀ṣìyẹ̀mí ti ṣe ìdárò rẹ̀. ọmọoyè sípò alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn ifẹ̀ òkè ọ̀gbọ̀n ìyẹn ọ̀nàrẹ́bù ọlálẹ́kan ọ̀làwọlé ti ké gbàjarè nínú fọ́nrán kan wípé àwọn kànrìnkànrìn lẹ́gbẹ́ òṣèlú people's democratic party pdp fẹ́ gbẹ̀mí lẹ́nu òun. inú fọ́nrán náà mẹ́nuba ọ̀jọ̀gbọ́n wálé ọ̀làdìpọ̀ lẹ́yìn tó jẹ́ adarí lẹ́gbẹ́ òṣèlú pdp ọ̀hún pẹ̀lú ọ̀nàrẹ́bù ṣẹ́gun adéfioyè lẹ́yìn tó jẹ́ olùṣàkóso nígbà kan rí ó pé àwọn gan-an ni wọ́n kó jàǹdùkú wọ́n kà òun mọ ibi tí òun wà yẹn ní ilé ìtura òun. fọ́nrán náà ṣe bí ọlálékàn ṣe lọ́ọ̀rẹ́ forí rẹ̀ pamọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú bí aṣọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ síngílẹ̀tì ṣe dúdú mọ́ lọ́rùn. tísà ẹ ṣe o ọmọ adébílú yìí they want to kill me o they want to kill me see me o àwọn pòròfẹ́sọ̀ wọlé ọlọ́dúnpà ni o pòròfẹ́sọ̀ wọlé ọlọ́dúnpọ̀ àtàwọn àtàwọn tọ́gì ẹ̀ then honourable member former caretaker member honourable Ṣẹ́gun Adéfioyè and the PA to the former vice chairman honourable Adesemi Emmanuel the name is fatal ibitoye that's why they came to attack me. At uh, come, what is about camera? What's what the first meaning of this camera now? Yeah, because you complain. Why are you trying to video us now? No, oh, they came, they came, it's okay, it's okay, they came to kill me at my hotel, at my hotel in Felixis. Okay, sir. Okay, sir. Okay, sir. This is how they did me, oh. nínú fọ́nrán kan míì eléyìí tó gbòde ayélujára kan láti rí bí gómìnà ìpínlẹ̀ èkìtì ìyẹn Bíọ́dún Oyèbánjí ṣe bẹ̀rẹ̀ sí ní pín epo pẹtiró ọ̀fẹ́ fún ọgọ́rùn-ún níye àwọn ọlọ́kadà alùpùpù ní ìlú Adó-Èkìtì lánàá òde yìí àwọn ọlọ́kadà ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìdùnnú wọn hàn ṣàlàyé bí ó ṣe lè tó láti rí epo pẹtiró rà àmọ́ pẹ̀lú ìrànwọ́ gómìnà lé epo ọ̀hún ti di ìrọ̀rùn bẹ́ẹ̀ ló tún bá ọ̀fẹ́ dé fún àwọn. epo ọ̀fẹ́ náà ni àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì tí wọ́n jẹ́ ọlọ́kadà ni wọ́n rí gbà láì wo ẹ̀yàmẹ̀yà kankan níbẹ̀ láti rí Haúsá Ìgbò tó ń ti Yorùbá tí wọ́n láǹfààní àti gba ipò náà iléeṣẹ́ elépo kan nínú fọ́nrán náà ni wọ́n ṣàdédé ṣí sílẹ̀ táwọn kan ṣe ń wọlé létòlétò lọ́wọ̀ọ̀wọ́ láti máa gba epo tiwọn tí wọ́n sì ń rọ epo náà dúpẹ́ fi ìdùnnú wọn hàn kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní yíṣẹ́ padà láti máa ṣiṣẹ́ òòjọ́ tiwọn. àwọn ará ìlú kan tínú ń bí mà ti pariwo síta látàrí bí ìrẹsì èyí tí ìjọba kó kalẹ̀ fáwọn ọmọ orílẹ̀ nàìjíríà èyí tí ìkọ́kù díẹ̀ káàtó fún láti máa rí gbà rí nǹkan jẹ bí ìrẹsì náà ṣe dọwọ́ wọn pẹ̀lú bí àwọn tí wọ́n kó ìrẹsì ọ̀hún fún ṣe ń gbìyànjú bẹ́ẹ̀ tí wọ́n kọ̀ láti kó ìrẹsì ọ̀hún sílẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sì ń sọgbà kìtì wọn pátápátá tí wọ́n ti pa wọn láti pé ìrẹsì náà ni wọ́n tún dè sínú àpò míì lójúnà àti ìrẹsì ọ̀hún ta o. nínú fọ́nrán náà ni wọ́n ti ń ṣèlàyé wípé ìrẹsì náà ló jẹ́ ti àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ẹdó eléyìí tí ìjọba ìpínlẹ̀ Ẹdó ọ̀hún gbé kalẹ̀ àmọ́ táwọn kò lọ̀rọ̀ sí ẹ̀dá kan gbìyànjú àti yí ìrẹsì ọ̀hún lórúkọ padà kí wọ́n lè rí ta. nínú fọ́nrán náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti bẹ̀rẹ̀ sí ní kígbe bẹ́ẹ̀ kéé gbàjarè wípé ẹni tí ìjọba gbé ìrẹsì ọ̀hún fún kó tètè bẹ̀rẹ̀ sí ní gbé jáde bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní pín fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èrò ni wọ́n wá kún wìtìwìtì ní ilé òǹtọ̀hún níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń bèrè fún ìrẹsì tiwọn lára àwọn àpò tí wọ́n fẹ́ fi ṣe àtúndì ìrẹsì yìí láti rí àpò kan eléyìí tí wọ́n gbé jáde tí wọ́n sì kọ Kiara's African King sí lára àmọ́ àwọn ará ìlú eléyìí tí ń bínà tí wọn ò sì kọ́ sùúrù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ìrẹsì ọ̀hún jáde láti ojú fèrèsé bẹ́ẹ̀ sì rèé ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kó rẹsì ọ̀hún jáde o wọ́n pé ìrẹsì ọ̀hún ni wọ́n padà wá rí pé àpò ìjọba ìpínlẹ̀ Èdó ó ní wọ́n fi di ìrẹsì náà tí wọ́n sì kan ìjọba ìpínlẹ̀ Èdó sí lára. Sunny Sodiq Abiodun náà ló ti ń jábọ̀ ròyìn fún ìkànnì Yorùbá Broadcasting Network YBN. ẹ káàbọ̀ padà ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ kò dídí ènìyàn mẹ́rin tó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé lópònà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn ìyẹn nípínlẹ̀ Ògùn ẹnìkan mìíràn farapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún wáyé tó wá ní orí afárá ti kára eléyìí tó wà níbi tí a ti rí ọkọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó lọ́wọ́ nínú ìkọlù àti ìjàmbá ọ̀hún ẹni tó jẹ́ alukoro fún àjọ ìṣẹ́jú pópó ní ìpínlẹ̀ Ògùn Florence Okè tó fi ọ̀rọ̀ wọn lélẹ̀ fún àwọn akọ̀ròyìn nílùú Abẹ́òkúta tí ṣolú ìlú ìpínlẹ̀ Ògùn sọ́dún pé lójú ẹsẹ̀ ni àwọn èèyàn ń gbẹ̀mí mì bó tilẹ̀ yẹ pé wọn ò lè sọ ní pàtó iye àwọn tó gbẹ̀mí mì ó ní ìjánu ọkọ̀ tí a mọ̀ sí brake tó já lójijì tó sì kọṣẹ́ òun ló mú kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ó ní awakọ̀ ọ̀hún lẹ́sùkárì pé ó ń sáré àsápajúdé ó ní ó pàdánù ìdarí ọkọ̀ ọ̀hún tó sì mú kó lọ kọlu ọkọ̀ míì táwọn míì náà sún kọlù ó ó ní àwọn tó farapa òun náà ti gbé lọ sí ilé ìwòsàn kan tó wà lágbègbè tí Magboro nígbà tó yá àwọn tó sì gbẹ́mìí ni wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí kan tó wà ní àgbè Ìbàfò ọ̀gá àgbà fún àjọ ti ẹ̀ṣọ́ ìpínpín ní ìpínlẹ̀ Ògùn Akínwùmí Fàṣàkìn lásìkò tó náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn awakọ̀ láti ṣọ́ọ̀ṣe lọ́tàrí eré àsápajúdé bẹ́ẹ̀ ni wọ́n sì máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn lóòrèkóòrè iléeṣẹ́ ọlọ́pàá àgbègbè ìkẹjà ìyẹn nípínlẹ̀ èkó ló ti rọ́wọ́ tó àwọn tó jẹ́ afurasí adigunjalè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n lọ́wọ́ nínú ìwà kò tọ́ tó ní í ṣe pẹ̀lú ìdigunjalè ní ìpínlẹ̀ èkó alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó benjamin hundeyin tó fi ọ̀rọ̀ léde sọdún pé wọ́n rọ́wọ́ tó àwọn èèyàn lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò ọkọ̀ ní àgbègbè ti ọ̀pẹ́bí ní nǹkan bíi aago kan òru ní ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún tí a wà ń bẹ̀ yìí ẹbí ti sọ̀rọ̀ ó ní ọ̀kan lára àwọn èèyàn ọ̀hún náà ká ìbọn ìléwọ́ tó jẹ́ ti ìbílẹ̀ tí a mọ̀ sí local made pistol ìlú bákan náà wọ́n sì ká ọta ìbọn àti àwọn oògùn abẹnugọ̀gọ̀ mọ́ ọ lọ́wọ́ ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lójúnà àti rí pé àwọn tó ń jọ ń firúfẹ́ ìwà bẹ́ẹ̀ ṣẹ̀ṣọ́ òun ni wọ́n rọ́ tó àjọ tó jẹ́ ti ìsìnrú ìlú tá a mọ̀ sí NYSC ti pàrọwà fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn gómìnà ìpè kọ́ńdákọ́ńdábọ̀ sógbà àjọ ọ̀hún lójúnà àti rí ìyọ̀ǹdàgbà fún àwọn tó jẹ́ òṣìṣẹ́ rẹ̀ méjì kan èlé tí wọ́n jí gbé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún tí a wà ń bẹ̀ yìí ẹni tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún Eddie Megwal lásìkò tí ó ń fi ọ̀rọ̀ léde sọ́dún pé àwọn tó jí gbé ọ̀hún láti rí ẹ tó jẹ́ aládarí fún àjọ ìsìnrú lọ ọ̀hún ní ìpínlẹ̀ Akwa Ibom eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Okun Christopher àti awakọ̀ rẹ̀ Daniel Azimbong eléyìí tó pé lásìkò tí wọ́n ń rìnrìn àjò ní òpópónà ti Onitsha sí Owerri òun ni wọ́n jí wọn gbé látọ̀dọ̀ àwọn kọ̀rọ̀sí ẹ̀dá ọ̀hún ó ní yóò dàbí àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò bá lè jí gìrì àti àwọn gómìnà gómìnà láti súgbà àjọ náà kí wọ́n tètè dóòlà ẹ̀mí àwọn èèyàn wọn tó ti wà lákàtà àwọn ajínigbé látìgbà náà kò fi léde bóyá wọ́n ti béèrè fún owó ìrànwọ́ tàbí wọ́n ti kàn sí àwọn mọ̀lẹ́bí wọn wà ní ẹnikẹ́ni tó bá mọ̀ nípa bí àwọn èèyàn ń ṣe rìn tàbí àwọn olówó kan ló lè ṣe okùnfà kí wọ́n ṣàwárí àwọn èèyàn òun ni kó fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà nítòsí létí tàbí ọ́fíìsì àjọ ti ìṣèrú ìlú tó wà ní ọ̀kọ̀ọ̀kan àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tó fi mọ́ olúìlú wa àbújá wọ́n ti gba ìyọ̀ǹda fún àjọ ológun ojú omi ilẹ̀ wa tí a mọ̀ sí navy láti kọ́ iléeṣẹ́ rẹ̀ kan sí àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn ẹgbọn ti fi ọ̀rọ̀ lédè wọ́n ní ìgbésẹ̀ ìdásílẹ̀ iléeṣẹ́ òun ni yóò máa yẹ kí gbogbo àwọn nǹkan ọlọ́kanòjọ̀kan eléyìí tí yóò máa pèsè ààbò fún àwọn iléeṣẹ́ ajé ńláńlá eléyìí tó jẹ́ ọlọ́kanòjọ̀kan ló wà ní ìpínlẹ̀ Ògùn ẹni tó jẹ́ olórí ọmọ ogun ojú omi ilẹ̀ wa ìyẹn Emmanuel Ogala ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tó ń gbàlejò gómìnà Dàpọ̀ Abẹ́dún ti ìpínlẹ̀ Ògùn eléyìí tó bá lálejò ní ọ́fíìsì rẹ̀ tó wà nílùú Àbújá ó ní ìpínlẹ̀ Ògùn ló ṣe pọ̀nkùnlò fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ìdàgbàsókè ti ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní bákan náà ló ti jẹ́ pé gómìnà ló ti ṣètò àti rí pé gbogbo nǹkan ó jẹ́ eléyìí tí wọ́n ṣe ní ìdásílẹ̀ àwọn ibùdó tó jẹ́ ti ojú omi tàbí seaport ní ìpínlẹ̀ yìí bákan náà ni gómìnà sì tún ń béèrè fún ìdàgbàsókè ẹkùn ti erékùṣù Tàngéjì tàbí Tàngéjì Island ó ní gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún lọ́lọ́kanjọ̀kan ni yóò tún mú owó tó bí bílíọ̀nù mẹ́wàá wọ inú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà wàràwàrà sì sí gómìnà Abíọ́dún láti rí i pé ó yọ̀ǹda ìwé òní ilẹ̀ tí a mọ̀ sí certificate of occupancy COO fún àjọ òun lórí ilẹ̀ sáré ọgọ́rùn-ún hundred hectares of land eléyìí tí wọ́n ti yọ̀ǹda fún un gómìnà Abíọ́dún lásìkò tó ń fèsì gbóṣùbà káyọ̀láì fún àjọ ọ̀hún ó ní láìpẹ́ yìí ni àjọ elépo ilẹ̀ wa náà ti wá mọ̀ pé ìpínlẹ̀ Ògùn náà ló jáfáfá tó sì kójú òṣùwọ̀n láti rí i pé wọ́n ń pèsè epo láti rẹ̀ àti pé láìpẹ́ láìjìnà wọn ó kéde ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀kan lára ìpínlẹ̀ eléètò ti ń pèsè epo bẹ́ẹ̀ ni gómìnà níbi ìjókòó ọ̀hún náà fa àwọn ìwé ẹ̀rí eléètò ní í ṣe pẹ̀lú ti àwọn ilẹ̀ eléètò ti yọ̀ǹda fún àwọn ẹ̀ṣọ́ ọ̀hún láti bẹ̀rẹ̀ iṣẹ́ lákọ̀tún lórí ọba alákọ̀dọ̀ ti akọ́dọ̀ lágbègbè ìbẹ̀jú lẹ́kí tó jẹ́ ọba àkọ́kọ́ lágbègbè ọ̀hún ọ̀yẹn ọba abdulkareem ababatunde ni ó ti gbóṣùbà ká iláí fún gómìnà babájídé sanwóolu fún yíyàn eléyìí tí ó fọwọ́ sí kan yàn wọ́n gẹ́gẹ́ bí ọba aláyé àkọ́kọ́ ní agbègbè ọ̀hún ní agbègbè ọ̀hún ló wà lágbègbè ìbẹ̀rẹ̀ lọ́kílé nípínlẹ̀ èkó ló ti sọ ọdún náà pé òun ṣèlérí láti rí i pé gbogbo ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àgbéga àti ìtẹ̀síwájú fún àwọn èèyàn àti àwọn olùgbé agbègbè rẹ̀ òun ló jẹ́ eléyìí tí ó jẹ òun lógún ọba babátúndé ṣèlérí ọ̀rọ̀ ọ̀hún lásìkò tí wọ́n gbé adé lé lórí wọ́n sì ń fa ọ̀pá àṣẹ lé lọ́wọ́ gẹ́gẹ́ bí ọba àlàyé ní agbègbè ọ̀hún ó ní gómìnà ló sapá takuntakun tó sì mú ìlérí ọjọ́ pípẹ́ kó wá sí ìmúṣẹ ó ní ìṣèjọba òun ni yóò rí pé ọ̀rọ̀ àṣà àti ìṣe yorùbá kò lẹ́rí àti pé òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tó yẹ sí níbi ètò ọ̀hún púpọ̀ ni wọn ilé ètò wa látọ̀nà jíjì réré láti wá bá a ṣe àjọyọ̀ ọ̀hún ó ní agbègbè ọ̀hún ni òun ó lọ́gbọ́n àtinúdá àti àwọn oore ọ̀fẹ́ tóun rí gbà láti ṣe àgbéǹde fún un obìnrin kan rèé tó ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí àwọn tí ó ṣekú pa ọmọ rẹ̀ Bọ́lá Kalẹ́ Àtàndá Yusuf eléyìí tó ń ṣekú pa ní àgbè Mushin ìyẹn nípínlẹ̀ Èkó ní àwọn jàǹdùkú kan lágbègbè ọ̀hún wọ́n ṣekú pa arákùnrin ọ̀hún látọwọ́ àwọn jàǹdùkú wọ́n ní Wàsíù olórí ẹ̀ṣọ́ òun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ní ilé ìtàtírí tóbi Wisdom Àlàbí Ẹ̀gbẹ̀rẹ̀ àti Jimoh Ẹ̀gbẹ̀rẹ̀ lágbàgbé Ìṣọ̀lá Márìndọ̀tí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n jọ pàápọ̀ ṣekú pa ọmọdékùnrin ọ̀hún ó ní fọ́nrán ìbọn ṣẹṣẹ kópa ọmọdé kò rọrùn ló jẹ́ eléyìí tí ó ti bẹ̀rẹ̀ sí ní jà rọrùn lórí ayélujára báyìí ṣé ọmọ náà sọ ọdún pé ọmọ òun ló jẹ́ pé wọ́n ṣekú pa lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejì ọdún tàwa ń yìí ní àsìkò eléyìí tó ń fi ẹ̀sùn kàn án pé ńṣe ni ọmọ máa ń ṣègbéraga fún òun ó lẹ́yìn tán ṣe pupa òun náà ni wọ́n tún fi dáhùn lójú pé kò sí pé kankan tí ó gbìn àti pé àwọn kọjá ẹni tí owó òfin lè mú lórílẹ̀‐èdè yìí ìyá òun ti wá kégbàjarè pé kí wọ́n má jẹ́ kí ìyà jẹ òun gbé kí àwọn ẹlẹ́nulọ́rọ̀ tó fi mọ́ ẹ̀ṣọ́ aláàbò lọ́kọ̀ ọ̀jọ̀kan gbé ìgbésẹ̀ lẹ́rọ̀mìnrin láti rí pé wọ́n rọ́wọ́ tó àwọn afurasí ọ̀hún ètò jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin tó fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ mọ̀ pé orí ló kó olórí ẹ̀ṣẹ̀ yọ lásìkò tí wọ́n fẹ́ rọ́wọ́ tó ṣùgbọ́n ìgbésẹ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan ti lọ lọ́wọ́ láti rọ́wọ́ tó òun àtàwọn mẹ́wàá rẹ̀ ó ní bí ajá bá pé láyé ẹran ògún ní ọ̀nà yóò padà ṣe torí pé iléeṣẹ́ ọlọ́pàá ni kò ní dẹ̀yìn eléyìí ilé-ẹ̀kọ́ gbogbonìṣe ti ìlú Ìlọrin ìyẹn Kwara State Polytechnic tó wà nílùú Ìlọrin òun ni ó ti bẹ̀rẹ̀ sí ní ro sáré oko ilẹ̀ tó tóbi ogún ìyẹn twenty hectares of land eléyìí tán fi gbin àgbàdo àti gbágudá sí lọ́jọ́ náà àti pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu ní ìpínlẹ̀ ọ̀hún àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ ọ̀hún ìyẹn ọ̀mọ̀wé Abdul Jimoh ló fi ọ̀rọ̀ léde tó sì sọdún pé ìgbésẹ̀ ọ̀hún láti rí i pé ó wà ní ìbámu pẹ̀lú èròǹgbà ti gómìnà Abdulrahman Abdulrazak lélẹ̀ tó ní pé kí oúnjẹ kó sòun àbọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ó ní yàtọ̀ sí eléyìí ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n rí pé wọ́n tún gbé sáré oko lẹ̀ tó tó bí ogún ìyẹn twenty hectares of land míì fún ti wàrà sóyà àti ẹ̀wà eléyìí tí wọ́n sì máa rí pé yóò pèsè oúnjẹ láti oko délé bákan náà ló sọ ọdún pé ìgbésẹ̀ náà ni wọ́n tún fi àyè gba àwọn àgbẹ̀ láti wá rí i pé wọ́n wá gba sáré ilẹ̀ méjì méjì ilé tí wọ́n máa fi pèsè ohun ọ̀gbìn ilé ìtọ́jú pé lọ́dọọdún ni wọ́n sì máa ṣe àtúnṣe lórí ìwé àdéhùn ilé tó bá fún wọn ó ní ìgbésẹ̀ tó ń gbé ọ̀hún láti rí i pé wọ́n gba ilẹ̀ tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ọ̀hún láti má ṣe bọ́ sọ́wọ́ àwọn ajagungbalẹ̀ ilé tó ti ń rẹ́ àwọn ilẹ̀ ọlọ́kanòjọ̀kan ta ó ní bákan náà ni ó ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tó jẹ́ ajagbalẹ̀ ọ̀hún láti jìnnà lógbégbé sí gbogbo tó jẹ́ ilẹ̀ ti ilé ẹ̀kọ́ náà àwọn tó jẹ́ alátìlẹyìn fún ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà igun kan nínú wọn tí a mọ̀ sí take it back movement sọ ọ́ mọ̀ pé lọ́la òde tí í ṣe ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún tí a wà ń bẹ̀ yìí òní yóò gbé ìrìn àti ìfẹ̀hónúhàn kan jákèjádò orílẹ̀-èdè nàìjíríà tí ó tún lágbára káàkiri tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ọ̀hún ìyẹn jùwọ́n sànyáolú lásìkò tó ń sọ̀rọ̀ òun léde fún àwọn akọ̀ròyìn sọ́dún pé àwọn ibi tó ṣe kò ń kò dun gbogbo òun ó ti ṣe rírìn lọ́gbọ̀nrọ̀gbọ̀nrọ̀ àti ìfẹ̀hónúhàn ọ̀hún eléyìí tí yóò tún lágbára ju ti àtẹ̀yìnwá lọ ó ní ìgbésẹ̀ ọ̀hún náà ló jẹ́ pé láti rí i pé wọ́n fi èròǹgbà wọn àti àìdùnnú wọn hàn sí ìjọba pàápàá jùlọ àwọn ohun tí ó jẹ́ pé ó ń bà wọ́n lọ́kàn jẹ́ àjọ ọ̀hún ló pé inú rẹ̀ dùn sí bí àwọn aráàlú ṣe tó yáyá tó yàyà sí àtidá sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfẹ́ náà tó lọ lọ́wọ́ pàápàá jùlọ àwọn tó wá láti apá àti òkú ẹ̀yà ó ní ọ̀rọ̀ òun ti kọjá ti àjọ òun nìkan torí pé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti tẹ́wọ́ gbà tí wọ́n sì ti rí i gẹ́gẹ́ bí ojúṣe wọn wà lọ́la òde yìí ìfẹ̀hónú òun ni yóò tún rí i pé yóò tún gbéra sọ lọ́nà àrà lọ́la òde yìí ìjọba ìpínlẹ̀ èkó ló ti pàrọwà fún àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ ọ̀hún láti rí i pé wọ́n ń darapọ̀ mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí wọ́n bá ti gbé ìpolówó àtìgbanìyàn síṣẹ́ wọn jáde ó ní yóò dàbí àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ ọ̀hún bá lè darapọ̀ mọ́ àwọn iléeṣẹ́ ológun àti iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ó sì mú kí ètò ààbò kó délé kó dóko ó ní eléyìí ló sì jẹ́ pé ó fi okùnfà bí ìjọba ẹni tó jẹ́ alábòójútó fún iléeṣẹ́ wa tó ní sí iṣẹ́ àkànṣe ìyẹn olúgbénga oyèrìndé ló fi ọ̀rọ̀ léde níbi tí wọ́n ti ń ṣe ètò ìtanilójú kan síta ó ní ìpínlẹ̀ Ògùn ló jẹ́ pé ó ti ṣe àkọọ́lẹ̀ pé àwọn ọ̀dọ́ rẹ̀ ni wọn pọ̀ lára àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi èròǹgbà láti ṣe iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbọ̀ ọ̀hún ọ̀hún kọbi ara sí ọ̀rọ̀ ìgbanisíṣẹ́ tó ń lọ sí iléeṣẹ́ ológun tàbí ti àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní orílẹ̀-èdè nàìjíríà ó ní eléyìí ni ìbá sì ti mú ẹ̀dínkù bá ọ̀rọ̀ àìríṣẹ́ṣe àwọn ọ̀dọ́ àti àwọn ìpèníjà ọlọ́kanòjọ̀kan bákan náà ni yóò tún mú kí ètò ààbò kó délé kódoko lórílẹ̀-èdè nàìjíríà láti má ṣe fààyè gba orílẹ̀-èdè yìí kó bọ́ sọ́wọ́ àwọn kọ̀rọ̀ǹsí ẹ̀dá yálà lábẹ́lé tàbí láti ilẹ̀ òkèèrè ó ní ìjọba ìpínlẹ̀ èkó ni yóò tún máa tẹ̀síwájú lójúnà àti bá àwọn òbí àti àwọn alágbàtọ́ sọ̀rọ̀ lójúnà àti yọ̀ǹda ọmọ fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àtìdàpọ̀ mọ́ iṣẹ́ àìṣọ́ aláàbò ó ní eléyìí ni ó mú ẹ̀dínkù bá àwọn ìṣòro lọ́kànjọ̀kan bíi mímáa fi ní ṣòfò ẹrú gbígbé oògùn olóró jíjàpá lọ́nà àìtọ́ àti àwọn ìwà míì eléyìí tí ó ń wáyé ní orílẹ̀-èdè nàìjíríà ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà olóyè olùṣègùn ọbásanjọ́ ti sọ́nà pé yóò dáa bí ìjọba àpapọ̀ bá lè tẹ́tí sí àwọn àròyé àti ìbéèrè àwọn ọ̀dọ́ tó fẹ̀hónú hàn lórílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ ti sọ ó ní àwọn ìbéèrè àwọn tó jẹ́ ọ̀dọ́ ọ̀hún ló jẹ́ eléyìí tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ tó sì rí i pé ìjọba gbọ́dọ̀ tètè sí kó sì wá ìyanjú sí i Ọbásanjọ́ sọ̀rọ̀ yìí lásìkò tó ń gbàlejò àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ ilé wa kan eléyìí tó bá lálejò ní ilé rẹ̀ tó wà nílùú Abẹ́òkúta tí ṣolú ìlú ìpínlẹ̀ Ògùn ó ní àwọn ọ̀dọ́ òun lọ pé wọ́n ya sí ìgboro látàrí pé wọn ò rí kí ìjọba kó dá sí àwọn tó ń dùn wọ́n lọ́kàn ọ̀hún bẹ́ẹ̀ ló sọ ọdún pé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ lọ́wọ́ ìlú dàbí pé orí ètò àgbá ìbọn òun ni ilẹ̀ nàìjíríà jókòó lé lọ́wọ́ yìí tí kò tó sì lè dùn ún gbàmù ní òrèkóòrè òní yóò dàbí ìjọba bá ti ti gbígbèsè láti wá ìyanjú sí ọ̀rọ̀ ọ̀hún torí pé ọ̀rọ̀ òun ni kò gbọ́dọ̀ máa tẹ̀síwájú báyìí bẹ́ẹ̀ ló sọ náà pé gbogbo ìgbésẹ̀ ọlọ́kanòjọ̀kan níjọba náà gbọ́dọ̀ rí láti pé ara rọ aráàlú ó ní àwọn ọ̀dọ́ ọ̀hún pé ipò ọ̀nù wọn ló rọ́ ti sú tí ìnira sì ti bá wọn lẹ́ka ti ètò ọrọ̀ ajé látàrí àìlèrọ́ ọmú lọ sẹ́nu wà ní pẹ̀lú bí nǹkan ṣe dé lórílẹ̀‐èdè nàìjíríà àti wá ìyànjú sórílẹ̀‐èdè nàìjíríà kò ní ṣe pẹ̀lú ìpè pé bóyá gbèdéke àkókò kan òun nìkan fún àwọn tó bá wà lórí àlééfà láti máa lọ ó ní èròǹgbà láti lè ṣe ohun tó tọ́ àtìlẹ́yìn tó yẹ lákòókò òun nìkan náà lórílẹ̀‐èdè nàìjíríà nílò ẹnìkan tó jẹ́ alábòójútó fún ilé ìtura kan tí orúkọ rẹ̀ ń jẹ́ anthony Balogun, ni àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ti ṣekú pa nílùú ìlọrin tí í ṣe olúìlú ìpínlẹ̀ kwara ní méjì nínú àwọn agbébọn ọ̀hún náà wọlé ìtura ọ̀tọ̀ sì díbọ́n gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ àlejò tó fẹ́ sùn tàbí fẹ́ wọ̀ sí ilé ìtura ọ̀hún wọn ní kátókátó fọ̀ wọ́n ti fa bọn àti àdálọ́ eléyìí tó fi ṣe ṣọṣẹ́ fún ẹni tó jẹ́ olùtọ́jú ilé ìtura ọ̀hún eléyìí tó sì ṣe kópa ní wàrà ṣíṣà káwọn aráàlú tó di pé wọ́n gbé ìgbésẹ̀ lójúnà àti pé wọ́n dòòlà rẹ̀ nǹkan ti hàn tó sì gbẹ̀mí mì ọ̀gá àgbà ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún Victor Ọláìyá ti sọdún pé ìwádìí ti ń lọ lọ́wọ́ lójúnà àti mú tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti láti rọ́wọ́ tó àwọn kọ̀lọ̀ńsẹ̀dá tó ṣiṣẹ́ lábẹ́ ọ̀hún lójúnà àti fojú wọn wé náà òfin àwọn tó jẹ́ ajínigbé àwọn akẹ́kọ̀ọ́ méjì nílé ẹ̀kọ́ ti fáfitì ti ìpínlẹ̀ kogi tó wà nílùú kabba ni wọ́n ti mú ẹ̀dínkù bá iye owó ìtanràn ilé tó ń béèrè báyìí àwọn afurasí ọ̀hún eléyìí tí wọ́n jí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún gbé wọ́n ti kọ́kọ́ ń béèrè fún mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà fifty million naira tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí wọ́n ti dín kù sí mílíọ̀nù lọ́nà mẹ́wàá náírà ten mílíọ̀nù náírà àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún òun náà jí gbé ní oṣù tó kọjá lásìkò kan náà ilé ìtàn jẹ́ nǹkan tó jẹ́ alága adelé alága fún ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Dáre Michael ilé ìtàn pé lásìkò tí òun náà rìnrìn àjò òun lọ tó ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn òbí àwọn ọmọ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ ìdòwú babalọ́lá tó jẹ́ òbí ti ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún isaac babalọ́lá ló sọ ọ́nà pé àwọn kọ̀rọ̀ sí ẹ̀dá tó jẹ́ ajínigbé ọ̀hún wọn lọ́wọ́ pé lásìkò tí wọ́n kàn sí wọn lásìkò tí wọ́n fi owó kékeré bẹ̀ wọ́n ní wọ́n sọ ọ́nà pé yóò dà bóbá lè fowó ọ̀hún lọ jẹun sẹ́nu ara wọn torí pé àwọn ṣetán àtìgbà owó ọ̀hún onígbẹ̀yìngbẹ̀yìn wọ́n ti wá rí i pé wọ́n yọ̀ǹda owó ọ̀hún láti wá sílẹ̀ láti mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà fifty million naira wá sí mílíọ̀nù mẹ́wàá náírà ten mílíọ̀nù náírà báyìí òbí kejì nínú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ìyẹn Joel Emmanuel Bámiyọ̀ sọ ọ́ mọ̀ pé yóò dà bí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àtàwọn alẹ́nulọ́rọ̀ tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò balẹ̀ sógbà eh, ìpínlẹ̀ ọ̀hún àti àwọn táwọn jẹ́ òbí lójúnà àti dóòlà àwọn kò lákàtà àwọn ajínigbé wọn kan sì rí i pé wọ́n fọ́rọ́ tó àwọn ajínigbé náà lójúnà àti fi ojú wọn winá òfin fọ́nrán tó lọ títa jùlọ lálẹ́ òní ni ilé tó ní ṣe pẹ̀lú ti àwọn afurasí ajínigbé ilé tó yẹ pé wọ́n kúrò nínú ká máa jí àwọn èèyàn gbé tí wọ́n sì máa ju òkú wọn sínú kòtò gbòòrò kan tó ti gbé ní àgbè ìjẹ̀bú ilé tó yẹ pé iléeṣẹ́ ọlọ́pàá lásìkò tó ń fojú wọn wo hàn fáráyé rí ìkànnì tí yorùbá broadcasting network náà ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn nítorí tó ti pé bẹ́lẹ̀ ń já nínú ẹ̀ láàmú afúniláàlẹ́ yìí tẹ́sí máa pàdé wa nínú àwọn ètò wa ọlọ́kanjọ̀kan tá a máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn afurasí ọ̀hún wá sí ti ìgbọ̀yìn àtúnjúwòrán yín ṣùgbọ́n kó tó di pé àlọ́ lálẹ́ ẹ tọ́ díẹ̀ lára àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún wò kó tó di pé a lọ. mo tiẹ̀ mọ̀ ń pa anything mo wà òkè jù báyìí lọ to cut it short eh, inú ayé mi tí ń bá tó ayé wa kàmúrí máa anybody máa gbàdúrà ká má pàdé ẹni tó yẹ pé in short eh, nǹkan tó gbé mi wá débi ni pé operation tí Fáyìn Benjamin tó tì mí sí operation kidnapping eh, àti uh, murder so. I... ẹ káàbọ̀ padà tí ẹ bá jẹ́ gbádùn fọ́nrán níwọ̀nba tí a mú yìí ẹ̀kúnrẹ́rẹ́ la máa mú wá nínú àwọn ètò ọlọ́kanjọ̀kan ẹ kú ojú lọ́nà láti mú wá fún yín tẹ́sí jẹ ìgbádùn rẹ̀ láti délé kódókòó kò ní jù báyìí lọ fún àgbéyẹ̀wò rẹ̀ fún ti àṣálẹ̀ ṣùgbọ́n kó tó di pé adáni dúró tó bá pé ìgbà àkọ́kọ́ rèé tí àwọn ìkànnì Yorùbá Broadcasting Network ẹ fi òǹkà ṣọwọ́ sí nọ́mbà eléyìí tó wà lójú ẹ̀rọ máwòmáwòrán yín kí ẹ máa gba àwọn ìròyìn ọ̀hún ní yàjóyàjó bákan náà ní kẹtì aago tí ó máa ta yín lólobó bí àwọn ìròyìn bá ti wọlé lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ lè ṣe àpínkálẹ̀ àti àtànká àwọn ìròyìn wa àti tọwọ́ lọ́kan ọ̀jọ̀kan tá a ti gbà sílẹ̀ kó bàa lè délé kó dóko fún ìgbádùn àwọn olólùfẹ́ tí náà ṣèyí ìpàdé ọlátúnjẹ oníròyìn fún ti àṣálẹ́ ló ń dágbére fún yín pé ó dárọ̀ ó ra ẹ̀ lásùn ire o.